alátìká ń bọ̀ alátìká dé orí mi má jòyà nílé mi o eh. ẹ̀dá mi má jòyà lọ́dẹ mi o alátìká alátìká ń bọ̀ alátìká dé orí mi má jòyà nílé mi o eh. ẹ̀dá mi má jòyà lọ́dẹ mi o mọ bí ìmọ̀ ẹ wá gbà ìwò kẹ́ẹ̀pẹ́ kọ́gbọ́n eré ayé kan mẹ́ nínú ìṣẹ́ yìí tó ṣe déédé ìwà àti pọ̀lọ́wọ́ nínú ìwé mímọ́ bó ṣe ń pa kúkúrú ló ń pàgẹ́gùn kó bá lè dágbáyé ṣùgbọ́n nígbà kẹyìn yóò padà gbà olúwa nìkan lọ́ba. àṣé kò sóògùn àṣé kò sáyé olúwa nìkan lọ́ba alátìká ń bọ̀ alátìká dé orí mi má jòyà nílé mi o eh. ẹ̀dá mi má jòyà lọ́dẹ mi o alátìká alátìká ń bọ̀ alátìká dé orí mi má jòyà nílé mi o eh. ẹ̀dá mi má jòyà lọ́dẹ mi o alátìká alátìká ń bọ̀ alátìká dé orí mi má jòyà nílé mi o eh. ẹ̀dá mi má jòyà lọ́dẹ mi o alátìká alátìká ń bọ̀ alátìká dé orí mi má jòyà nílé mi o eh. ẹ̀dá mi má jòyà lọ́dẹ mi o alátìká. ẹ̀yin bímọ bímọ ẹ̀ wá gbà yìí wò kẹ́ ẹ̀ fi kọ́gbọ́n ìrírí ayé kan mẹ́ nínú iṣẹ́ yìí tó ṣe déédéé ìwà tí pọ̀ lòwò nínú ìwé mímọ́. ní í ṣe ẹrú bá àfi tọmọ jẹ. ẹ ṣáà mọ nǹkan tọmọ yín ṣe. mo mọ èmi náà tó bá jẹ́ pé ọmọ mi náà ni wọ́n fàdà ṣá lórí mo mọ nǹkan tí mo máa ṣe ṣùgbọ́n tá a bá rán ní iṣẹ́ ẹrú bí mo ṣe sọ àfi tọmọ jẹ ni ẹ ṣàánú. màmá ọlá apá yín lágbàlagbà irú àfàpọ̀lẹ̀ fún yín bí bẹ́ẹ̀ kọ́ a mọ́ tá a lè ṣe ẹ má kọ́ wa níṣẹ́ wa rárá ẹ ti gbọ́ àpọ́nlé la fún yín ó dá police station bo ni ẹ wá mú lọ bá mi. tẹ bá fẹ́ mọ̀ Owutu police station la wà tẹ bá ní láti settle anything ẹ wá sí police station kẹ wá ra àwọn ọ̀gá wa. alátíkà ń bọ̀ alátíkà dé orí mi má jò ya nílé mi o eh. ẹ̀dá mi má jò ya lọ́dẹ̀ mi o alátíkà alátíkà ń bọ̀ alátíkà dé orí mi má jò ya nílé mi o. ọ̀nà ó àmọ́ ẹ̀fọ́ ní sá. Uh, ah, no problem, sir. your wish is my command. No problem, Okay, sir. Thank you, sir. Oh, okay, sir. Have a nice day, sir. Thank you, sir. Alatika ṣé òun ìgbà tó tó bá téèbù ọ̀rẹ́ lórí téèbù mi báyìí ṣé lẹ́mi tẹ̀sán tì ìwọ nìkan kọ́nà tó yẹ la station èmi ọ̀la ìwọ kan náà mo ní mọ́ tó fún láyọ̀ lọ. má rò pé àwọn ẹgbẹ́ ti ní lọ́fàrà kan ló ń bọ́ ìyàwó dè lọ bí àyẹ̀ ló ń fún láyọ̀ lọ tàbí ẹ̀ ló ń dem ma believe pé you are somebody you are nothing ká ní kì í ṣe ti àwọn ọba tó pè mí pé kì í release i know what mo mo mọ kọ́ńtà kì í ṣe mi in mind mo ti file case ẹ pé wàá dé court ṣáájú tó bá délé ẹjọ́ tó máa free ẹ tó máa dẹ̀ free ẹ bẹ́ẹ̀ kò sí wàhálà but ọlọ́àdà tó jẹ mi mi ẹ bá àdìsí bí ọ̀gá mi tó bá yẹ pé Aishat ìgbé tó ń rí wà tó ń wí ṣé ìwọ rí ìwé orin di first lady lẹ́nu bíbá ń gbé lọ́tún gbé lọ́sẹ̀ prestige ni náà so orin tiẹ̀ ni kò máa já kiri àdúgbò ẹ́ o sọ àdìgbò mi nílùú bó ṣe lọ tiẹ̀ nìyẹn yóò ní advice but anytime tí ma ti rí kéèsì yẹn lórí tébù mi máa jojú kódà máa jojú ọ̀gá mi máa jẹ́ kó mọ́yà ló ń jẹ́ nuisance. Uh, eh, sanity. Yes, sir ẹni gbé lọ gbogbo àwọn tó bá gbà lọ́wọ́ òun pẹ̀lú àgbàdo. My friend move Oh, please, your work. Mr. B. ọ̀rẹ́mọ̀ ayé di ogun oh, yìí Sapata music and talent by number one. olùṣàfẹ́ láti dáyà musa. you dey beat i dey flex oya tẹ̀lé mi dùn wá you dey vex just like king kong we dey big up my chest we are the best na my own life i'm living my life o my team dey bad o ìtẹ̀fẹ́ mi yóò rọ́gbọ́.

do ṣe wà máa mẹ́ kí ló ń ṣẹlẹ̀ gan-an. àwọn òbòdè ọ̀ nígbà mi ni mo jẹ́ ni. orí ẹ̀ náà bọ̀ aṣáà fún láyé tèmi ló ti tó máa dàgbòrú. ẹ jókòó ẹ kí àmẹ́ ẹ kí ẹ kí ẹ. nǹkan ẹni wọlé mò ń bọ̀. ẹ kí ikú yìí ni. jọ mi lọ jù ó fọ́ọ̀mù gan rẹ̀ máa jó ojú rẹ̀. ó ní lẹ́kejì ó ṣe kan gbogbo yín náà wọ́n dẹ̀ wá ń bọ̀ ẹ̀ ń kó ẹ̀ ń bọ̀ ẹ̀ ń pẹ́ sẹ̀lẹ̀ sẹ̀ ń bọ̀ mi báyìí ṣé ẹ̀fọ́ á dá sí ni ẹ wò tẹ́ bá dá sí máa ná gbogbo yín papọ̀. èmi máa ná mẹ́tàlá yín òtò bẹ́ẹ̀ máa ná gbogbo yín. lóò sọ bẹ́ẹ̀ mọ̀ sẹ́ lọ́dọ̀ àwọn wo ah, ṣọfẹ́ náà wà ní. máa ná gbogbo yín ah, máa ná gbogbo yín. ó yà kó tí ì ṣí i ó fẹ́ náà wà. máa ná ó náà wà wọlé lọ ẹ padà tó bá tún ti ṣe olórí burúkú consult. ẹ jà lọ ẹ ṣe é ọ ọ ṣe bẹ́ẹ̀ mọ́ ọ lọ́sùn yìí. alátìgbàdé onídìmájọ ya nílé ìwé ẹ kọ́ kí pé kú lọ́wọ́ tó dàbí. Ah, ẹ máa jẹ́ ọ̀pọ̀ láàárín ọ̀dẹ́ ẹ̀ máa kọ́ ọ̀bí lẹ́nu àti ìgbà ìwọ ló fà á o. Obìnrin lásán bí a tẹ̀ tó bá ẹ ṣe ayé ẹ̀. Ebi ò lẹ́yìn báyìí o sáwọn náà níyàwó ṣe fún ọ̀tí mi ni kí wàá ní kí wàá lẹ̀ fọ́ọ̀tì mi ni kí wàá lẹ̀ fi ń sìn. ògbé yẹn bó ṣe wà yẹn gbogbo gbà lọkùnrin máa ń pè all the time èmi dẹ̀ ògbé kí n bá wí níta gbangba ṣẹ́ṣẹ́ mi ni. ìwọ tó oṣù tó lọ fẹ́ fáin gẹ̀ tó fẹ́ kọ́ mú ìpè ní wọ́n wéré gan fún ojúlọ́mọ̀ fún ìyá bẹ́ẹ̀ni. ṣé ti lọ ni. ọ̀bọ̀nà. ṣẹlẹ̀ sí ó fàìn dáadáa àmọ́ ẹ wo gbogbo àwọn ibi tó sàn yìí abẹ́ bíbí ẹ wo bó ṣe sàn iye ò dáa. tẹ́rí gbogbo ètò sàn yìí kò sí nǹkan kan náà ẹni tí àwọn pété bá fẹ́ kún ní àwọn pọtí kan tán máa fi ń di gbogbo ojú òwò tẹ́ ń wò yẹn tán bá di tán tán bá gbọ́dà lé lórí ojú ẹ̀ ò ní hàn mọ́. nǹkan tó dẹ̀ tó fa ni pé ọwọ́ iyẹ̀pẹ̀ yẹn nìkan nígbà mọ̀ pé iyẹ̀pẹ̀ ilé kì í ṣe iyẹ̀pẹ̀ rẹ́ta ni mi ò ní lò. ẹ bọ ẹyin náà ṣe wá ara iyẹ̀pẹ̀ tó dáa mo ṣáà fún yín lówó ẹ wo ìyẹn nìkan náà ni o tí ò bá jẹ́ bẹ́ẹ̀ torí mi tẹ mọ́kọ tí ẹ ń wò ni. sórí ẹjọ́ ìlàwá ni tí ó lè ṣe o àti tó bá ti ṣe ń bọ̀ ẹ̀ lásán tó bá ń ni a máa ṣàwọ́ ìlẹ̀wẹ̀lẹ̀ ilé ìlàṣẹ wà láàárọ̀ yìí ẹjọ́ àti pé ìrọ̀lẹ́ yóò ọkọ àti ń ta ara lọ lọ sí òun kó ṣe lè wà mú ẹgbẹ́ àgbẹ̀ ọlọ́gbọ́n àmà ẹ̀rọ pàdé ìlú gbàgbé ìjọba ara yàrá òṣì gàdé ọlá abẹ́rẹ́fẹ́ dọ́kítọ̀ tó fi jẹ ní ti wọlé padà rí ṣáàtì ìdánwò mi ìkúrò mi àmọ́ rẹ́ẹ̀dì mi ṣe ìbá kú ọmọ yín àpàtì ẹ̀jẹ̀ kí lóko ń tó tá sí ìgbà àti ìyàwó ayé ẹ̀fẹ́ bàjẹ́. ẹgbẹ́ ìlú ẹgbà mi pẹ̀lú fi ọ̀rọ̀ ọlọ́run balẹ̀ ọmọ yìí ò ní ọmọ yín ayé ẹ bá mi ti ṣírò pé tó bá jẹ́ pé àbúrò yìí. ẹ tàdé jọ gbogbo àjọ lágbo orin burúkú ṣé pọ́sibú kí ẹ̀já bò wá yín ẹ lọ́ọ́ kí sọ ọkọ fún yín o ọmọ kàmá kọ́ láti ilé. ìgbà wọn ti máa ń kọ́ lọ ọmọdé àwọn àtàrí máa pẹ̀lú Mama, ṣe tí wàá bẹ kí wọ́n bá òkùnkùn, ọmọ tí wọ́n bá pàtàkì tó bá ní wọ́n pè lókùnkùn, ṣé ń gbà wọ́n bẹ̀ ẹ̀sìn bá nílò ìgbà. Jẹ́ ìgbà sọ fún mo yín o, ìgbé kó máa wẹ̀ ìwò, ìgbésí àwẹ̀ ìwò ni wọ́n ti ṣe fún ẹgbẹ́.

tí mo ló ṣàtúnyẹ ìdí èkó sọ̀rọ̀ yẹn lórúkọ ọmọ mi nìyí nínú ọmọ mi báyìí wá bí báyìí lọ́wọ́ ẹ má sùn mí o kí ló kàn nípa ọkọ̀ àti ìdílé jọmí lójú pápá mi. àmín ò lè kú náà wọ́n fẹ́ tẹ̀lé àmín ló ṣe. ó dà kí ló kọ ẹ nípa àwọn ẹni ẹlẹ́ni tó ń jà tó lọ bá wọn tó lọ tó lọ gbà kọrí tó tún wá lọ ń gbẹmí ẹlẹ́ni lẹ́sẹ̀ tó bá gba ẹlẹ́sẹ̀ tó bá ṣubú lulẹ̀ nǹkan. olóògùn kí ẹ wá rìpọ́ọ̀tì ni à ẹ ẹ lọ gbà sí olùwọ́gbù ẹ. níbo ni lọ irọ́ ni ọ̀rọ̀ ìwádìí kọ́kọ́ wa àgbo jáde jáde. àṣẹ lè ṣe é òde náà mo náà bá lọ fi mí lẹ. nísìnyí arábìnrin adélo farabalẹ̀ sórí. kò jẹ́ pàṣàlọ́ wa ẹni tá a bá kọ́ létí òkú gbọ́ wọn fẹ́lẹ̀ àtúntì ṣàkóso ń ta ọ̀dájú abiyamọ ni ó ń kọ́ ọ̀nà tó ń gbọ́ gidi kì í gbọ́rọ̀ o tọrọ mo sọ fún ẹ pé ìjọ ló pọ̀ lè lọ hàn wà á wà á bàbá ìjọ mi ni ara àdúgbò òun lòun yẹ kọ́ ẹ bàbá mi àmì òdì ni bàbá ẹ fẹ́ wò. tó ṣẹlẹ̀. àfẹ́sọ́nà ni mo jẹ́ mà. ọkọ àfẹ́sọ́nà yìí kí ló rọ ni ọkọ àfẹ́sọ́nà jọ mí lójú ṣé o mọ̀ pé wọ́n tún ń pè ní alátìká. dáadáa mọ. nígbà wo lẹ ti ń fẹ́ra yín tèmi lọ. àwọn àti tó oṣù mẹ́jọ jù bẹ́ẹ̀ lọ tèmi lọ lè ti fẹ́ ṣé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí má dé ìgbà ni má sọ fún mi pé ti jáde so ìdí nìyẹn tí mo kì í fi ń bá yín ti máa wọ̀ jọmí lójú láfẹ̀sọ́nà ó mọ̀ pé oníwà jàgídíjàgan tó pọ̀. wọ́n mi ṣe mọ̀ pé ọlọ́run wa ló yí ẹ̀dá padà nípasẹ̀ àdúrà àti tá àbáyé kétì ẹ̀ dì wọ́n fi mọ̀ ọ̀rọ̀ sísọ ó máa gbọ́ kó lè máa ṣètò ṣètò mọ́. ó ga o ò kì í bá sọ̀rọ̀ ni ìwọ àfẹ́sọ́nà èmi igbó ọ̀la sìgá jàgídíjàgan ká jàgò ká já ọ̀bẹ. ẹ jọ báwo ni ti. bẹ́ẹ̀ni mo ní. ẹ wò ẹ jẹ́ àwọlé ẹ jẹ́ àwọlé. ẹ fi ẹ fi lẹ́nu. kọ́kọ́ bá tẹ̀. sọ́nà jọ mí lójú ẹ máa. sórí ìwà burúkú tó máa ń bí alálùbáríkà ọlọ́run tó wá kẹ́ ọlọ́run fún ẹ lọ́kọ gidi má fi ìwà ẹ̀mí pẹ̀lú ọkọ ẹ̀ má fi má fi ṣe wà wò kó má tẹ̀ fi wà ẹ ìwà burúkú tó wù yìí you have to stop it kó kó tọwọ́ bàjẹ́ kó ti bọ́lẹ̀ ẹ wọ́n tó wò dá. èmi ò láìkí ẹ mo bẹ́ẹ̀ kó bá mi bọ ọkọ ẹ̀ wọ́n náà tún lọ dá fún ní mo gbé lé mi ò gbà ẹ́ o ọpẹ. kí ló ń sọ lẹ́nu ẹ tí ó dùn ẹ eh? bí wọ́n ṣe ń bu gé ẹ lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ ló tún bòrò ká ọdún wo ló fẹ́ ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí dá ah dùn tó o dẹ̀ ní ìyá alálùbáríkà ìyá tó dáa wọ́n ní kó má tẹ̀ láwọn ọ̀rẹ́ tó ń bá rìn mọ́ kó má mú gbó mọ́ kó má mú ọtí mọ́ still náà ó ṣáà lóun ló fẹ́ ṣe sórí ìbéèrè kan lèmi fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣé o sì nífẹ̀ẹ́ mi ṣá. Ah, ọkọ ẹ mo nífẹ̀ẹ́ ní ọ bọ̀bọ̀ kan tó máa ṣe máa pé mẹ́rin ni mo mú tẹ́lẹ̀ ẹ máa bẹ dínkù sí méjì oh get so that ara lè láìkí ẹ nǹkan tó máa ṣe nìyẹn. ok tó wáyé pé lóòótọ́ ló ṣe nífẹ̀ẹ́ mi tó o dẹ̀ fẹ́ fẹ́ mi gangan gbogbo àwọn ọ̀rẹ́ tó ń bá rìn mi ò fẹ́ kó bá wọn rìn ṣòtí gbọ́ mi mi ò dẹ̀ fẹ́ kó mu gbó mọ́ débi pé ikú àmú ọtí ọ̀rọ̀ mi ò jù báyẹn ọkọ ẹ̀ ọmọ mi ní gbọ́rọ̀ ayé máa fi sí tí máa lọ kíní lásán tí máa gbà ó yẹ kó yé náà láìkí ọkọ ẹ̀. ṣorí tó bá yẹ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi gbogbo àwọn nǹkan tí mo bá ẹ sọ yìí wà lọ stop ẹ. ọkọ ẹ ò lè ní stop ẹ ilé máa dán ọ gẹẹsì ẹ ọgbẹgbàgbé. stop this. tẹ̀wé lójú tóbi what's your problem kí ni ìṣòro ẹ ọkọ ẹ bẹ sọ pé kó má mu gbọmọ kó má mu ọtí mu kó má mu sìgá mọ́ kí ni problem ẹ tóbi lójú jẹ́ sọ fún ẹ ìkọ́ táwa ń ní ọkọ táwa ń làwọn àyà ẹ o tó bá wù ẹ kó ṣe ra ẹ ọkọ ẹ bẹ sọ tẹ tẹ láti gbọ́ nǹkan tọkọ ẹ sọ fún ẹ ó ní kó má mu gbọmọ kó má mu sìgá mọ́ o lè ti gbá ágìw ẹ what's your problem. ààrẹ gbàgbé ah, ọmọ dàgbòru ọmọ dàgbòru ọkọ ẹ ọkọ ẹ má bínú ọmọ ẹ báyẹn sori jẹ́ kí mi sọ ọ̀kan fún ẹ ọ̀rọ̀ tó ń gbọ́ lẹ́nu mi yìí kó má jẹ́ òpin ọ̀rọ̀ láàrin mi pẹ̀lú ẹ nítorí nǹkan tí mo bá ẹ sọ ẹ tó bá ti kọ̀ tó ló gbọ́ tèmi mi ò ní bá ẹ sọ̀rọ̀ mọ́ ìkọkùn rẹ̀ ń dà á that is it and that is the final. yé ọ̀kan bí inú ẹ ọ̀rẹ́ ọ̀kan tún pé ojú mo fọ́ o ah ẹ tẹ̀lé ẹ jọ̀ọ́ ah ó tún pé lè tàn wọ́n wájú tọ̀dọ̀ yín báyìí yá ok. Boss, ẹ wà ló ń pè mí. Ewu ló ṣe náà. Ọmọ wa ọ̀rọ̀ tó wá ṣẹlẹ̀ ni pé máyì kí n kọ́ ọ́ fún ìrọ̀sán nìsín bó ṣe máa ń rí ẹ̀kọ́ jẹ ìkan náà wọ́rẹ́ àdùgbà ní kí gbogbo àwọn máa ṣe kí ni wọ́n máa ń bẹ́ẹ̀nì fún orí mi tẹ̀ máa wó máa ń dùn mọ́ mi ni mo pé tí mo bá ní ẹlẹ́gbẹ̀ẹ́ kò sẹ́ni bọ̀ ìtòrí ìsọ̀rọ̀ sí mi ni àyè gbàgbó ẹ tọ́ọ̀rù pé nọ́mbà mi àbúrò burúkú ni ẹ gbà mí kí ló ṣẹlẹ̀ ṣàlàyé kí ló wá wá wá. so nǹkan tí mò ń tra àti jẹ́ kọ́rọ́ ni pé ó bọ̀ òun àfọ́n. ọ̀sẹ̀ dúró a ee mo fọ́ òfò kẹrù mo lò lò. Olùkà Jẹ́mi kọ̀ọ̀kan máa sọ pé ẹ̀ nípele jẹ́ tí wọ́n jẹ́ màá ní sáwọ́ ní fagbọ́ wa gà. Gbàgbé ọ̀rẹ́ mi láìkí ẹ̀ wọ́n láìkí ẹ̀ káwa. Ìyọkọ lórí burúkú ló ṣì wò. Èwo ló wọlé? Ta ló ní ta ló ní jalè fi? Kí ló ṣẹlẹ̀? ọwọ́ sọ fún ẹ̀jẹ̀ kọ́ mọ̀. gàdọ̀ kó ṣìlẹ̀ wọlé fún ọgbẹ́ ṣírí tó máa ṣe ìwọ ni wọ́n ń jà lọ́rùn kò kan ayé kí ló kẹ́ ń gbàdá lágbàjọ ó jẹ́ bí bàbá mi ni kí ló kàn mí èmi wà nọmọ lápá àbí láǹgbà tán wo ẹsẹ̀ rí lẹ́jọ́ ṣe náà máa kalẹ̀ rẹ ọmọ. bàbá kí ló ṣe mọ́tò ìṣàlàyé. ṣé mọ̀ pé mọ́tò kì í sọ fún èèyàn tó ń bá máa ní fault so bó ṣe ní fault ni ẹ̀ ò ní mò ń wò. o wá rí nǹkan tó ṣe. mi ì tí ì rí nǹkan tó ṣe. wá bẹ́tẹ̀ sí wa lélẹ̀ no legal parking wọ́n ní mọ́tò kan ninety one kó dẹ̀ ṣe kiri fàṣẹ tí máa para máa bẹ̀rẹ̀ payment ni o. ẹ jẹ tí wọn lọ gbọ́ tó bá sọ pẹ síbẹ̀ yẹn wọn máa sọ lọbùmọ nìyí o ìyá ẹwọn bí ọkùnkùn wọn máa bẹ̀rẹ̀ sí. ó pẹ́ ni. kábíyèsí olúwa kábíyèsí olúwa kábíyèsí olódùmarè. olùṣọ́ èmi bá ní kẹjẹ ká gba nǹkan tára gbọ̀n mi sọ because ọgbọ́n a máa gbẹnu aṣèwèrè nígbà mi. ọgbọ́n a máa gbẹnu aṣèwèrè. psalm ninety ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo òun ni yóò máa gbé abẹ́ òjì olódùmarè. Jehovah. Jehovah. Ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé abẹ́ òjìji olódùmarè. Èmi ò wí fún Ọlọ́run pé ìwọlé ààbò àti odi mi, Ọlọ́run mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé. Nítòótọ́, òun ó gbà mí nínú ìkẹkùn àwọn pẹyẹpẹyẹ àti nínú àjàkálẹ̀ àrùn búburú. Yóò fi ìyẹ́ rẹ̀ bò mí, ààbò abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni èmi ó sì gbẹ́kẹ̀lé òtítọ́ rẹ̀ ni yóò ṣe asà àti àpáta mi èmi kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọfà tí ń fò lọ́sàn-án. hallelujah hallelujah hallelujah. alọ́ tí kò fẹ́ ọkọ̀ ikú ti dé. àti àjọba tí ó balẹ̀ sọ́kọ̀ ọ̀lẹ́yà ìmá láti ká sọ́wọ́yà kò sọ́wọ́yà ikú ti dé àṣìṣàlì sábàbà ẹ̀yìn mélòó ẹni tó bóyá fáko kúwà léwà jà bàbá láti ká sọ́wọ́yà number one. Ah, èmi èmi sẹ́ẹ̀sì èmi èmi ẹni gbéra wojú mi gbà tó bẹ́ẹ̀ ṣẹlẹ̀ tó bá wọn ṣe ìwọ ọlọ́run ọlọ́run láti bọ́ bá ọmọ fọ́ọ̀mù jẹ̀ máa jẹjọ ayé ṣọlá pé bèbí máa jẹjọ ayé gan tó bá wọn ṣe ìwọ ni ìwọ ọ̀rẹ́ kí ẹ lọ sọ báwọn akéwà ju ebi tí yára yẹ ṣọ abẹ́ jẹ nǹkan tó fẹ́ fà gbó gbàgbé o gbàgbé o sọ̀rọ̀ sáwà ẹ jẹ́ ká gbọ́ ṣe kí ẹ máa sọ̀rọ̀ sáwà ah. gbàgbé o gbàgbé. mo pé mo fọ́ fún bọ̀bọ̀ ìnà ah, ọmọ pé mo lọ ọ̀bẹ ẹ ti ẹ mú mọ́ra ẹgbàá wọn la máa fi kúrò bẹ ẹ wá lọ ẹ ló ń bẹ ẹ ló ń bẹ náà sígbó lójú ìyá ọkọ mi ẹgbẹ́ ọ̀rẹ́ jọjú mi. ìfẹ́ rere wo gan ọ̀gá kí ló ṣẹlẹ̀ abọ́ta mi la bọ́ síta ìyá fẹ́ mú filẹ̀ ṣáà jẹ ẹran ni ṣé kò máa fọ́ fún ìyọkùn ẹ ọ̀gá gbàgbé bẹ́ẹ̀ jọkùn pọ́lẹ̀ bẹ́ẹ̀. ìbá ṣe ń padà bọ̀ ń bèèsì ìdí ìwà fa ogun nǹkan tẹ bá fẹ́ fà ń bèèsì kí ló ń ṣe yín. ókè màá fún yóò rà ẹ̀ ó yá àgbéjáde ẹ̀ nífaradà rárá ọ̀gá àfọ̀rọ̀ lẹ́jọ̀ owó ni wọ́n nífaradà ara máa béèrè náà. ṣé kí bàbá ìṣòro sí yọ̀bá. ta ni eléyìí ta ni bàbá eléyìí gan. ọ̀rẹ́ gbà kí ló ṣẹlẹ̀ gan-an kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí lè wá kiri kí lè wá kẹsàn fún mi àlàáfíà ọlọ́run kò máa bá yín o. ó kẹfẹ aláfíà rẹ jọ aláfíà kọ aláfíà táyọ ni ṣáà ń ta àlàáfíà ń bí ni àpàdé ẹ̀ ń gbèrè akí ẹ nọ́mà o ti rán adé àtẹ̀tẹ̀ wa ṣé ká já ọ gbé fún ẹ eh. wọ́n ní wọ́n ní one thousand. o máa tẹ o fẹ́ tẹ àdùn. Ah, ẹ má bínú ẹ̀yin ọmọ mi ẹ lè sá fún mi eh, tí ò bá nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú. kí ni wàá fẹ́. Eh, mo fẹ́ ní gbólóhùn ah, gbèsè ọba gbèsè ọjà bá ń mọ. bàbá báyọ̀ bàbá rẹ̀ ó bàbá. ìdè ẹ̀yẹ̀ wò ó bàbá lágbára. dápẹ́ tí wọ́n jẹ́ bá gbá jẹ́ bá bá mi gbó. ìjà ẹ̀sìkò tiẹ̀. ẹ̀wà ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ mi àdúrà rẹ̀ á ojú òní ti ọlọ́run àmì sí. jọ àwọn òbí ẹ̀ ń kọ́ àbẹ̀lẹ̀ wa lọ ń béèrè òbí mi ní sá kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ fáwọn òbí mi ṣe. mo fẹ́ rí wọn ni tí o lè fún mi ní àdírẹ́sì ilé ọ̀dọ̀ mi. ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ yé mi ni ọ̀rọ̀ ẹ ṣẹ̀ṣẹ̀ yé mi ni o fẹ́ sọ ẹ di jésù ọkọ̀ òpó o fẹ́ máa fọ́ ìyá mi àbí òkè òun ló bá dé tó bá ti lè fẹ́ mi lówó èmi á fún ẹ ládírẹ́sì ìyá mi gbọ́dọ̀ a máa gùn ìyá mi ò gbọ́dọ̀ kú o tó bá kú máa gún ẹ ní àmà yàmà ó gbọ́. má ṣe yọ mo sì ní chẹ́ǹjì díẹ̀ níbí yé owó yẹn. Ah! bàbá eléyìí ṣe nọ́ọ̀mù ẹ̀yìn ọ̀rẹ́. ẹ náà ṣe oṣù owó ìgbò ọ̀rẹ́. wàhálà ọmọ o ti gbọ́ hmm. ṣé ọ̀rẹ́ ni mọ́tò yìí bẹ́ẹ̀ ni mọ́tò mi. ẹ wàá reverse tó bá ti dé sálẹ̀ wàá lọ bá ẹ ṣeun mà ẹ jọ mà ṣé ẹ̀yin lẹ bí jọ mí lójú. èmi ni dáàdì èmi ni. ẹ màmá wa ẹ má fòyà ẹ má pààyà rárá mo rí jọ mí lójú mo bá pàdé lójú ọ̀nà níbi tí mọ́tò mi yọnu sí mo wá rí àmì ọlọ́run lára jọ mí lójú ọmọ yín. dádì jọ mí lójú ọmọ mi. àmì ọlọ́run wà lára ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ni jọ mí lójú ọlọ́run ṣetán láti lò ó fún iṣẹ́ rẹ̀. ṣé mo rí pé kò sí ohun tí ọlọ́run ò lè ṣe. kódà aṣiwèrè wèrè tó ń bogi jẹ ọlọ́run ń lò fún iṣẹ́ rẹ̀ ká máa sọ̀rọ̀ oníjàgídíjàgọ̀ lásán. ọ̀dà <laughs> mo ti gbọ́. kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe o nípa ti jọ mí lójú ọlọ́run tẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ ni àmì yẹn ti wà lára ẹ̀ ohun tí mo wá fẹ́ báyìí kẹ́ bá mi bá sọ̀rọ̀ kó wá sí ilé ìjọsìn wa. <laughs> jọ mí lójú ṣé wọ́n ń gún ọ̀bẹ ní ṣọ́ọ̀ṣì yẹn wọ́n yàdá ah. wọ́n ṣe jàgídíjàgan ah, kò lè wá kò ní wá ni tẹ bá ń gbọ́ àpáta le olóko dà sí yọmí lójú ló ń jẹ́ bẹ́ẹ̀. yàwá ẹ ẹ má ṣe yọnu mo mọ bí màá ṣe rí màá bá sọ̀rọ̀ ó máa wá nítorí pé olúwa fẹ́ lo jọmí lójú ọlọ́run ti ṣetán láti lo jọmí lójú bẹ́ẹ̀ ni ẹ ẹ ká gbàdúrà ẹ jẹ́ kí n fún ìlú mi. ẹ má ṣe yọnu mà ẹ jẹ́ ká gbàdúrà jẹ́ kí oore ọ̀fẹ́ jésù kristu lọ wà ìfẹ́ mọ́tì ọlọ́run ìdàpọ̀ tẹ̀yìn mọ́ ó sì pàdé bí àdàbà kó pàdé yín kó máa bá yín gbé kó dáàbò ọrùn bò yín. jọ mí lójú sórí alátìká tó ń pè é yẹn kì í ṣe orúkọ gidi orúkọ ìnagijẹ lásán ni jọ mí lójú táwọn òbí ẹ sọ ẹ yẹn òun ni orúkọ àmútọ̀runwá nítorí pé olúwa fi ẹ́ jọ wọ́n lójú ni nígbà tó bí ẹ. Eh, that is one now ohun tí mo dìídì bá wa gan-an wípé a fẹ́ ṣe ìsọjí kan ní chọ́ọ̀chì wa nílé ìjọsìn wa ìsọjí yìí jésù kristi olúwa fúnra rẹ̀ ló yàn fún wa wà níjẹ̀wọ̀ nìkan o ìwọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ ní kẹjọ wa. bàbá nípa torúkọ yẹn kò tó lè change ẹ̀ o ah. bọ̀wọ̀ táwọn ọ̀rẹ́ mi wọ́n bá wọn sọ bọ́ bàbá ṣé oúnjẹ ṣáà wà. náà oúnjẹ wà. wọ́n dẹ̀ máa di wa lọ́wọ́ fàájì wa ẹn a máa ṣí ọ̀kadà wa ni bàbá owó mọ́tò. sí fùfú lẹ́yẹ iṣu. ayé máa ń ṣe ìyàwó wa ni wọ́n polówó jésù ni hundred years wọn mọ̀ pé jésù ò tí ì dé. owó yẹn má wọrí màá ṣètò owó fún yín màá ṣètò owó fún yín. àbá wa bà. olúwa jọ ẹ́ lójú àbá ìyá láti ká orúkọ tó ṣú ọ ah, ìyá nìkan ló máa ń sọ yẹn. jésù àgbàkóso ayé ẹ ó ti gbà ó ti gbà. Ah gbọ́ àbá all right ẹ máa jọ ẹ èmi á jí sí i o kí a máa lọ bàbá ní ká wá ṣe fàájì níjọ wọn bàbá ní ká wá sí ṣọ́ọ̀ṣì wọn Sunday. <laughs> èmi sọ fún bàbá nígbà tí yẹn àwọn àpẹ ọ wà dé mi lọ́wọ́ àwọn àtàwọn tèmi òye mi o èmi jẹ́ kó yé wọn o ṣé oúnjẹ wà bàbá tó jẹ́ kó yé mi ń powó ọ̀kadà wa àwọn máa sùn. oṣù ọ iye bàbá yẹn náà hmm. tó kọ gbogbo ẹ̀kọ́ látòkèdè sálẹ̀ ló jẹ́ bọ̀dá Jésù. ọmọ asán. sáṣẹ kò mọ mi. gbàgbé. Ah, ah, ah, ìyá wa ní ti oúnjẹ tẹ sọ ni àní lè jẹun ìdí ni wípé ní church wa a ní ìsera lásìkò yìí ṣe rí bàtà bá máa jẹun fúnra mi ni màá sẹ́ǹd sí yín wípé irú oúnjẹ báyìí ni kẹ́ ẹ ṣe kalẹ̀ fún wa bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣe púpọ̀. ẹ ṣe mo dúpẹ́ ah dadi mo dúpẹ́ lọ́wọ́ yín o nítorí pé kí ni olúwa ló ń san oore fún atúnṣe. ẹ mọ́mí wa ọpẹ́ yẹn kì í ṣe tèmi ti bàbá yẹn ni bàbá god olújọ mímọ́ òun ló ní gbogbo ọpẹ́ gbogbo ọpẹ́ gbogbo èyìn gbogbo ògo ti olúwa ni tiwa ni ká máa fọpẹ́ fún nígbà gbogbo now ma ohun tí a bá wá lè ní òun ni wípé lóru mọ́jú èní yìí mo rí ìṣípayá olúwa sọ fún mi pé kí olúwa jọ mí lójú wa máa gbé ní àyíká ilé olúwa. <laughs> dadi jọ mí lójú kó wá máa gbé inú chọ́ọ̀chì <laughs> ẹ jẹ́ ń sọ tọ̀rọ̀ fún yín eléyìí tẹ́ ti ń sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti da ó ti dùn eléyìí tẹ́ wílẹ̀ yìí agbára mi ò gbé ṣé bẹ́ẹ̀ ilẹ̀ sọ wípé ńgbà tí ẹni kó wá ń jọ sí àti ẹ̀gbọ́n adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó wà ó wá káwọn ẹrú kú dé igbó ń lọ lọ́tọ̀ sìgá ń lọ lọ́tọ̀ ó káwọn ẹrú kú kódà ìjọ́fẹ́ lè tù wọ́n yín lórí ẹ tún tún ní kó tún ṣú ẹrù ẹ̀ kó tún máa kó láyìíká chọ́ọ̀chì dádì agbára tèmi ò gbé o kò gbé o. ẹ mọ́mì wa tí ò bá jẹ́ pé ẹjọ́ obìnrin ni n bá sọ pé thomas nìyí. Ah. Ah. ṣé bí olúwa wí pé. pé làwa jókòó tì nínú ìjọ mímọ́ ohun olúwa la fi ń ṣiṣẹ́ olúwa ló pe jọ mí lójú òun náà ló lẹ̀ tún ní. kó wa máa gbé láyìíká so bó ṣe jẹ́ nìyẹn. olúwa ti ń lo jọ mí lójú o ẹ jẹ́ kí n sọ fún yín. kò ní í wà ní. yóò wà. mọ́mì wa ẹ̀yin má ṣe yọnu mo ní láti wá gbàṣẹ lọ́wọ́ yín ni gẹ́gẹ́ bí ohun olúwa olúwa máa parí iṣẹ́ yòókù. tẹ́ ẹ bá ti lè bá sọ tó bá ti gbà ẹ ní ìdí àṣẹ kankan. àpò wa ń bẹ̀ gan ṣé ó wá dáa kó máa tọ́ka sí mi ní àárín ìgboro ní àárín àdúgbò ipe ìyá ọmọ alátìkárẹ̀ ọmọ ọmọ ọ̀páǹlé tó bá wà ń bẹ̀ tọ́lọ́mùbá yí padà sí rere ìdùnnú mi ni. <laughs> olúwa ti gbàkóso hmm. ní gbogbo ìgbà alátíkà ń bọ̀ alátíkà dé orí mi má jọyà nílé mi o. Eh ẹ̀dá mi má jòyà lọ́dẹ mi o alátìká alátìká ń bọ̀ alátìká dé orí mi má jòyà nílé mi o eh. ẹ̀dá mi má jòyà lọ́dẹ mi o alátìká. alẹ́ tí o ṣe é fún ọmọ ìkòtì. ẹ wọ́n wá dé náà. wa ọfun ọfun eré yìí ti gbẹ gan kí ló ṣe orí kan mu láti jọ ìyàbí ẹnu gbẹ. ẹ wà. jẹ́ kó wọ̀. kẹ ẹ ṣọwọ́ wa ni. ọ̀rẹ́ ṣe àwọn sáyẹn bẹ́ẹ̀ mú wa láti ṣe ẹ máa ń jojú mi. àbọ̀nìkà wa kì í náà ni ilẹ̀ àti ẹ̀ máa ló mọ dání you like ẹ̀. sọ́lẹ̀ o sọ́lẹ̀ o sọ́lẹ̀ o sọ́lẹ̀ o. Swallow. Bàbá wa odo sẹ̀lẹ̀ anybody tackle you tackle wàhálà. Bàbá mo fọ́ fún yóò di kí n sọ bá dàbí kí n kúrò. Olúwa jọ mí lójú. Olúwa jọ mí lójú ọlọ́run ó mọ. ti promise pé ò mú kí ní ìmú. èmi èmi ò mú nǹkan kan bàbá ọ̀rẹ́ mi wàá kí mi ni mú nǹkan kan mi mú nǹkan kan ẹgbọ́ ẹ ò mú nǹkan kan. olùkẹ́ ọkọ ayé. o tún ń níwájú jésù. sáyé láyé. jésù náà wà nínú pẹpẹ. jésù náà gbọ́ ọ̀nà. ẹ ẹ ẹyin ọmọ mi. bàbá olúwa ara yìí náà padà. àmì àrọ. ó yẹ kẹ́yìn náà ti jáwọ́ nínú kìnní yìí. jáwọ́. iṣẹ́ tó ṣe fi lọ́mọ lọ́wọ́ ilé rẹ̀ o. ọ̀rọ̀ bá gbé o. bàbá mi wá síbẹ̀ ní kí wọ́n lè máa dàgbà síbi ọmọ wa máa tún fi ṣe àwọn ọmọ wa máa tún tẹ̀lé. ó ṣá. ṣé ẹ mọ̀ wípé kò sẹ́ni tó mọ ìgbà tàbí àsìkò tí jésù máa dé. ìrọ̀lẹ́ jésù máa dúró báyìí jésù kò sí gbọ́dọ̀ orí wa mọ̀ pé. kéèké ah, ọmọ mi ó ẹ mọ̀ pé ọmọ kékeré ń kú àgbà ń kú èèyàn kúkúrú ń kú gígùn ń kú kò sẹ́ni tó mọ ìgbà tàbí àsìkò tí kú máa dé. ikú kẹ. ṣùgbọ́n níṣẹ́ ló yẹ ká ṣáà máa ṣe dáadáa ká gba jésù ní olúwa àti olùgbàlà wa kíkú lè ka ohun rere mọ́ wa lọ́wọ́ kíkú lè ka iṣẹ́ rere mọ́ wa lọ́wọ́ ẹ̀yin náà mo nígbàgbọ́ pé olúwa máa rà yín padà ẹ máa di àtúnbí nítorí pé ẹni tó bá kú láì ní jésù kristi ayé asán ó sì máa jìyà àjẹgbé lọ́rùn ṣùgbọ́n tó bá ti gba jésù sínú ayé ẹ tẹ́ ti di ẹni rà padà tí ẹ̀yin náà ti di àtúnbí ní orúkọ jésù kristi ayé yẹn á túbọ̀ dá ẹ̀yin náà máa di àtúnbí ẹ̀yin kú sínú ilé ẹ̀tún lè bá bá àbáwá tó tó ṣẹlẹ̀ ìwọ la pàdé àtàmìlẹ̀ ṣẹlẹ̀ wà lọ́wọ́ ẹ̀jọ́ kan yẹn fún ẹ̀yẹ ẹ̀rọ ṣe lọ àìsí rẹ̀. wá jẹ mí lójú. bàbá. tó bá gùn ṣe pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ bí mi nínú church. ààrẹ bàbá ẹ ẹ kí á ẹ wà wà wà wà mrs wúlọ́bì oníṣòrí burúkú o ní tójú ilẹ̀ mọ́lẹ̀ kí ló bá dé ìgbà ló sọ̀rọ̀ ní Angela Mao wà á kọ̀ bí ẹsí lọ́lùpọ̀ àlẹ́ náà lórí bí ẹ̀kọ́ ọ̀dọ̀ láṣẹ bẹ́ẹ̀ bá Jésù wọ́n lórí burúkú. àbẹ́ni sí wa sí wa àlẹ́ náà sí wa àlẹ́ náà. agbára sọ̀rọ̀ kalẹ̀ sí ìwòwò ọ̀run ayé tọ́yìntọ́sọ ìmọ́lẹ̀ mímọ́ ìwà Jésù Kristi sọ̀rọ̀ kalẹ̀ ní ògbó ọ̀run ayé tọ́yìntọ́sọ ìmọ́lẹ̀ mímọ́ ìwà. Mímọ́. àmín àmín kristi àmín. abẹ́ẹ̀rí gbèsè ayé alátìká hmm. hmm. tí olúwa yé padà sí orúkọ ẹ̀ gangan gan olúwa jọ mí lójú. bẹ́ẹ̀ni aleluya <laughs> ẹ sà ṣe wo pé àwọn ìrànkan náà ti ń wà pé àwọn àgùntàn tó ti sáko wípé olùdó mi máa darí wọn wá sínú àgbẹ̀ ara wọn náà lélẹ́yìn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. <laughs> jẹ́ ká rọ òjò àdúrà lé lórí ká túbọ̀ fi àdúrà ran èèyàn pè ránṣẹ́ bìnrin yìí lórí ká túbọ̀ fi àdúrà ran ọwọ́ ká túbọ̀ máa tẹ̀síwájú ilé ìgbà yóò ṣẹlẹ̀ òjò wa lójú bẹ́ẹ̀ni kò ṣe ní òjò wa lójú nítorí pé olùjọ mímọ́ ti sọ fún wa wípé àwọn àgùntàn kan wà tí òun máa pè wọnú ìjọ mímọ́ tóun máa rà padà bẹ́ẹ̀ àwọn tó dàbẹ́ ni pé ayé ti ta wọ́n nù mm-hmm. àbí ayé ti dè wọ́n nígbèkùn mm-hmm. tó sì máa tó wọn lẹ̀ tó ti ju ẹlẹ́ báyìí láti wákàtí ìlọ o ti rí ìdáǹdè ah! o ti rí ìtúsílẹ̀ bákan náà o ti di. Ah, wo bí mi tẹ̀ ṣe wà ibi tẹ̀ mọ́ mo fẹ́ ṣe wọ́n bá ó ti sú mi tọ́lá ti gbàgbó gbàgbó gbàgbó gbàgbó àti gbàgbó ti sú la agbóhùn la tún lọ́ọ̀sìn ṣé màlá ni àbí páàsì omi wọn níbi òtí ẹ mọ mi ìwé ta fẹ lọnu méjèèjì báyìí. ọ̀rẹ́ bọ́ọ̀lù ẹ̀mẹ̀ ọ̀gá làwà ọmọ tí mo kó jẹ tó ṣe wà yẹn tí bá dàgbẹ́ báyìí máa ń fọ́. àsọyé ọmọ mi ó sanwó jù. màá fọ màá ná orí ẹran màá dẹ ẹ mọ. ẹ wẹ wẹ wẹ wù ẹ ní sùúrù ẹ ni kí ló ṣẹlẹ̀ ẹ sì dárúkọ èèyàn ti tèmi gangan aláyé mi ẹ̀fọ́ ni akórèdè ni òṣùpá. òṣùpá. ọ̀gá jọ kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀ ẹja rẹ̀. pàṣẹ ọ̀yà ẹ̀fọ́ ṣẹlẹ̀ ẹ ní sùúrù. láyé àtijọ́ ayé wọn àníyàn láyé ìsìn aláyé mi sanwó jù. ó sanwó ó sanwó gidigidi lọ́wọ́ yìí òun ló ń sọ ọ̀sánwó mi ò sanwó ṣé kí ni tó san yẹn ṣe é sọ̀ sí bóyá máa ṣe lélẹ̀. Ah, ah, ẹ̀fọ́ ni ẹ dẹ̀ fẹ́ máa dága apá àkọ́kọ́ kọ̀ sí tábà ṣe ń gbọ́ àgbò màlà tó ká la mi ńlá ni ọmọ tó ṣù ọ̀yìn mẹ́kú nọmba one ẹ kò sọ́mọ náà fílẹ̀ ẹ tábà ṣe ń kú òǹbẹ̀ a máa lọ sí ṣéwù tábà kò ń ṣéwù a lọ sákòrédé mi a máa ṣe gbogbo ẹ̀ wọnú ara wọn lọ́wọ́ ìyọ̀rẹ́ mi. ọláyé ti yàtọ̀ fọ̀rọ̀ lẹ̀. Jésù wọlé ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ kú ọjọ́ mẹ́ta ó ń yà yín lẹ́nu ṣe rí mi anyway ẹ má bínú jésù kristi ni wọ́n tàn yín wá òun dẹ̀ ni mo mọ̀ pé ó lè tọ àwùjá tó rùn wá ó lè gbà wá là. mo fọ́ o i fall in two pieces. ìjà wo ló wá di báyìí ìjà wo ló di rádaràda báyìí nǹkan tèmi expect ni pé kó lọ sọ́kò dẹ̀ kó wá join wa kó ṣe normal kó ṣe bá ṣe máa ń ṣe tẹ́lẹ̀ kájọ máa gbá gbogbo ẹ̀ èwo wà ní tó lọ́wọ́ ọjọ́ fúnfún tó tún joyè ọ̀ṣọ́fà láì wọ bàtà. mo ṣe pé mo ṣe ra dáradára ẹ̀yin ọ̀rẹ́ mi mo tọ́ jésù wò mo dẹ̀ rí i pé adùn wà nínú jésù kristi ẹ wò nítorí pé ẹ tí ì tọ́ jésù wò tẹ bá tọ́ jésù wò ẹ mọ̀ pé rere ni ọlọ́run. má máa sọ yẹn má máa sọ yẹn èwo ni ojú ọ̀la fẹ́ ṣe eléyìí ṣé táwọn ṣe ìgbàgbé àwọn máa fẹ́ lè lọ́mọ lọ́wọ́ nígbà àbí kílẹ̀ mo sọ. ẹ káàárẹ̀ ṣé jésù máa mọ̀ pé ó máa le kò ń ṣálómọ́ o. jésù ju gbogbo nǹkan tẹ̀yìn sọ yìí ó ju gbogbo nǹkan tẹ̀ dání o tẹ bá tó wò ẹ máa mú adùn tó wà nínú jésù. ò ń ni àbẹ́ ẹ̀gbọ́ káwá tọ́ jésù o ṣé jésù jẹ́ skunk àbò jẹ́ kí wo ọ̀gá adébọ́lẹ̀ ń bẹ̀ jàre sọ̀rọ̀ mi. ọmọ ṣé jésù máa ń gbó. so ní ti bọ́sùn yẹ kó yẹ wá sí pé ká wá sí church ká gba jésù. bẹ́ẹ̀ni àti wípé ó ní ìsọjí ọlọ́jọ́ méje kan tí mo fẹ́ pè yìí sí. ṣé tàbá débẹ̀ a máa wé gbó wọlé. gbogbo nǹkan tẹ bá fẹ́ bàtà lè máa bá pàdé mi kódà anything tẹ ń wùn yín lọ́kàn tẹ fẹ́ ẹ máa bá pàdé mi gbogbo nǹkan tẹ bá ṣe ló máa tẹ́ mi lọ́rùn ẹ̀yin ṣàmì ṣọ̀gbọ́n. òfò ni kémi wá sí ṣọ́ọ̀ṣì wo jẹ́ sọmọ tí bá máa wá sí ṣọ́ọ̀ṣì yín àwọn tó da tó da i mean àwọn tí inú ẹran wọn pa ńlá àwọn bí à ń bọ̀ dé ládọjà wọn Àtíkù àwọn Tinubu Jagaba gbogbo àwọn yẹn tó bá ti wà ń èèyàn bíi fẹ́lẹ́. àwọn tó ju nǹkan tó àwọn tó dárúkọ yẹn lọ wá bá pàdé nu Jésù Kristi iye tí ìwà náà èdò Jésù nù ẹ mọ̀ pé rere ni lọ so wọn máa expect ẹdíjú ẹjẹ ká Jehovah Jésù Kristi Michael mímọ́ Ọlọ́run olùṣọ́ ní kí n sọ fún un pé àwọn wà níbi àtòsíkàdúrà wọ́n ní pé tó bá ń béèrè àwọn nínú àlejò ṣe kẹ̀ pé àwọn ẹ̀kọ́ gbúdà ṣẹ̀gbọ́. a ó máa dúpẹ́ olúwa a ó máa yìn lóko sí orúkọ jésù kristi olúwa léde ebu jésù. àlùyá àlùyá àlùyá àlùyá àlùyá àlùyá àlùyá àlùyá. sista Abíkẹ́ ẹ kú ọjọ́ sista jọ mi lójú ọjọ́ kan pẹ̀lú ṣàlàfíà lẹ́wà. àárín inú sí ṣé kò sí. owó kò sí nǹkan kan náà ṣàmọ nature business mi ẹ mọ̀ wípé mo máa ń travel lóòrèkóòrè àmọ́ mo ti wà around and sin mo promise mi pé ẹ máa máa rí mi mọ́ ọ̀fun. all àwọn máa expect yín ẹ take care. thank you. Uh, ìlọ́fíńdà tí mo sọ pé a ti ṣiṣẹ́ sí fún yín nìyẹn bẹ́ẹ̀ bá ti mú délé àtẹ̀yìn àti ọkọ yín lẹ́ẹ̀ máa máa lò ó yálà ẹ̀ ń jáde lọ òde ni o ẹ̀ ń lọ bí iṣẹ́ ni o ẹ̀ ń lọ sí ṣọ́ọ̀kù ni o kẹ́ máa tẹ̀ sára olúwa ṣèyanu. ẹ ṣe mọ sá olúwa ló ṣe o ẹ ṣe mo dúpẹ́ um, mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ yín ni àmọ́ mi wàá mọ̀ bóyá ẹ máa lè mú tó bá wà níkàáwọ́ mi nítorí pé ohun gbogbo ti Jésù ni. nípa ọ̀rọ̀ sista Jọmilójú. Olúwa Jọmilójú. bẹ́ẹ̀ni sá gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ pé ọkọ mi iṣẹ́ máa ń gbé káàkiri kò rí lè sí ní gbogbo pa so most times èmi nìkan ni máa ń dá wà ní ẹ̀dẹ̀ mọ̀ wípé ọlọ́run ìjogún ọmọ fún wa tí bá lọ ṣọ́ọ̀pù gbà mí nù mo máa ní ìdẹ̀ aunt láti help me tí ó sì ẹ̀yin náà dẹ̀ lè máa sọ wípé ká máa wà careful pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́mọdọ́dé because a mọ èyí tó ní ẹ̀lẹ́ ìṣòro wọn tí ẹ̀ bá wá mind kí sísàjọ lójú kọ́ mọ̀ wá sí ọ̀dọ̀ mi láti wá máa assist màá máa sanwó fún wọn màá máa san sálárì fún wọn but at least wọ́n máa wà bẹ́ẹ̀ màá ní prayer partner and ìgbà míì tí wọ́n fún mi ní prayer point pé kí n gbàdúrà lóru ṣé pé mi ò ní rẹ́ni bá mi support mi ṣé mo táwọn náà bá tún wà lè àjọ máa pray àjọ máa ṣe nǹkan tó lọ́n fẹ́ ẹ mọ̀ tí ẹ bá máa ń ta tẹ bá lè bá mi sọ fún wa. hallelujah hallelujah ọ̀rọ̀ tí olúwàjọmílójú ti ẹ̀ sọ kò ṣòro rárá in fact ọkọ yín ti bá mi sọ̀rọ̀ yẹn rí ó ti yan létí mi rí ṣùgbọ́n ó ń sọ ọjọ́ náà wípé òun sì máa òun sì ń sọ̀vé ni mo fi pè lọ́jọ́ náà mo ní surveillance <laughs> mo ní ṣe surveillance ní ti ọ̀rọ̀ olùwàjọmílójú màá bá sọ̀rọ̀ kò sí wàhálà ìyẹn àti ẹ̀tún wá fún yín ní àǹfààní láti lè máa wá sí church often and often ní gbogbo ìgbà olúwa ló ṣe olúwa ló ṣe. àdúrà yín á gbà lórúkọ jésù kristi tí ní ti èso tí olúwa ti ń jẹ́ olúwa gẹ́gẹ́ bí iṣẹ́ tí olúwa ti rán sí yín ẹ máa mú gbogbo ohun tí olúwa ní kẹ́ máa ṣe máa mú láìpẹ́ láì jìnnà ẹnu ẹ lóyún ẹ fẹ́ yìnbọn ẹ pọ ẹ lọ ọmọ pẹ̀lú ọṣẹ jésù kristu lọ. ayé àká màdà o ayé tó tó mo ti bá. ìyá òdìgbò náà sáré fún àtúnilẹ̀ ọba ẹ̀rẹ̀ ní. òun gan ti fẹ́ rẹ̀ di kíchìn gan ti bọ́ tàn sí. ọ̀rọ̀ mi kò sí wàhálà kí n má pẹ̀lú wà mí. Jamiloju, what are you doing? Joju, Jamiloju, what? No, má ṣe, Jamiloju, don't do that. Please. Oh, má ṣe bẹ́ẹ̀ nǹkan tá a fẹ́ ṣe máa lé. Okay, okay, wait, wait, wait. Jamiloju, wait. Oh, okay. anyway ọpẹ́ ńlá ni fún olúwa àdúpẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ olúwa nítorí ó ṣeun torí tí àánú rẹ̀ dúró láéláé lórí wa ṣe rí olùjọ mímọ́ táwa ń sìn nínú celestial kì í fara pamọ́ jẹ̀yàn níyà now um, bó ṣe wá wà yìí sìn ó máa wà ní àyíká a máa fi àdúrà jagun fún òru méje ọjọ́ méje ló máa fi wà láyìíká tí a máa máa ṣe prayer fún gbogbo ogun náà látòkè délẹ̀ olùjọ mo máa já gbogbo ẹ̀dá lọ. lọ́wọ́ mo máa dúpẹ́ o. olúwa ṣeun ah! olúwa ṣeun. jọ mi lójú aláti. Ah, ẹ ti eh! kúrò ti ti ká kúrò. bí mo bá yín ra nílẹ̀. bí mo bá yín ra nílẹ̀. bí mo bá yín ra nílẹ̀ kó tó fi yàn ó bàbá. àbí ṣèbí bàbá olùjọ mímọ́ àbí. olùjọ mímọ́ ẹ ẹ so. jọ mi lójú <laughs> ọmọ yín ara náà mi. àmín jésù. Ah! lórí ọmọ ẹ̀ ní dáhùn àbúrò náà kọ́ ah, yìí alátíká. alátíká yóò sí ń bẹ̀ mọ́ olùjọ mímọ́ ti pè báyìí ó ti yàn ó ti ṣe lógo ó jẹ́ ká gbàdúrà ń bẹ bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ọba olùṣègùn olùṣègùn wá ṣẹ́gun ọ̀tá fọmọ kira ihija wà fọmọ rẹ sókè bàbá pẹ̀lú aleluya. Àmín ní orúkọ Jésù ní wákàtí yìí a ó gbóhùn àti àdúrà ìdè ayé ṣékéṣéké ayé kí olùjọ́mọ́ kó bá a já kúrò lágbára rẹ̀. àdúrà yìí ó Jésù Kristi máìkẹ́lì ọ̀gá bàbá wa àti ọ̀gá bàbá tó pàdé pàtì agbára tó ọ̀gá ṣe ìjọba ọ̀pẹ ìgbà ọ̀pẹ wa. aláàánú tí wọn àwọn ọmọ ọba àwọn ọba ló àwọn olúwa ìránṣẹ́ rẹ̀ nìyí bàbá wa ti sílẹ̀ kúrò nínú ìdè ayé gbogbo ṣékéṣéké ayé ìdè ayé lọ́ba já kúrò lágbára rẹ̀. ó rẹ̀ tú sílẹ̀ ẹ̀jẹ̀ ara rẹ̀ tú sílẹ̀. ẹ gba ìránṣẹ́ yìí là nítorí pé iṣẹ́ ọwọ́ yìí ni ìránṣẹ́ yìí ni ìfọ́nú àwọn ọmọ ogun ọ̀run yìí ni lórúkọ jésù bá gbàkóso ayé rẹ̀ a ó máa dúpẹ́ olúwa a ó lè máa yìn lógo ní orúkọ jésù kristi olúwa tó gbàlà wa. èní ni iṣẹ́ ìránṣẹ́ yìí ló pé òru mẹ́ta àti ọjọ́ mẹ́ta tí a ti ń bá bọ̀ ó mì wípé ó kù òru mẹ́rin àti ọjọ́ mẹ́rin tí a fi ṣe iṣẹ́ náà ká má gbàgbé nítorí pé kò gbọdọ̀ kúrò ní àyíká ilé olúwa àyíká ilé olúwa ló máa wà kò gbọdọ̀ délé ẹ̀ débi tó máa fi ojú kan ìyàwó ẹ̀ kí olúwa kó gba iṣẹ́ náà ṣe. lẹ́ẹ̀kan sí àdúrà ìtúsílẹ̀ jehovah jésù kristi báyìí ló lọ́wọ́ ẹ tú sílẹ̀ kúrò lọ́wọ́ ayé ẹ tú sílẹ̀ kúrò lọ́wọ́ ọ̀tá ẹ tú sílẹ̀ kúrò lọ́wọ́ àwọn ẹni bíi.

tó ń sọ wà ní ìlú wa. ọjà ọjẹlá ọjẹlá ibi kíbi kíbi sọlá bá wà wá ìwọ fẹ́ rí ọ̀fẹ́ rí báyìí èdè lọ́jọ́ mú ọkùnrin bàbá bá òkòkò bàbá ní ẹlẹ́gbẹ̀ẹ́ bàbá mi wọ́n bá kúrẹ̀ wọ́n bí wọ́n ti sọ wọn kó tẹ́lẹ̀ ká sọ wàá lọ kiri ta ó dà. ọkọ ẹ pọ̀ pẹ̀lú obìnrin náà. Thank you. báyìí wọ́n bá ti yan olùṣọ́ olùṣọ́ wa ni olùṣọ́ yà olùṣọ́ olùṣọ́ ni yín bá wọn kí ló dé tẹ́ mú mi wá bí. ìlànà tí ó bá àdúrà fún mi ní ìwòsàn àdúrà fún mi bá ọ ṣé mi mọ̀ ní ìnáwó àìjẹ́ osana méje ebenezer méje fún jésù hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah osana osana. Ebenezer, Ebenezer, Ebenezer, Ebenezer, Ebenezer, Ebenezer, Ebenezer. Hallelujah! Hallelujah! Hallelujah! Olúwa ti ṣẹ́gun fún ìránṣẹ́ yìí, Olúwa ṣẹ́gun fún Olúwa ní sọ́mà. Bẹ́ẹ̀ni tí ogun ti wá olúwa ti dá padà sí ibi gbogbo ibi tí àṣà sì ti wá olúwa ti dá padà sí ibi nítorí náà ogun ti ṣẹ́ báyìí àlàáfíà ti dé fún olúwa ní sọlá àkókò àti dájú lórí rẹ̀ báyìí. ìdè wọn fi dé òṣìṣẹ́ àkókò láti ẹ àwọn àgbẹ̀dá ọmọ àpò ó yẹ wa ká pẹ́ fún ọba o. ti rí báyìí sọ pé ní obìnrin bímọ fún olùgbòdì kó má pa ni ṣé ló pé wọn ọmọkọ tí wọn ń sọ ni àti pé ọ̀dàlẹ̀ lóbìnrin kárẹ́kọ̀ sikibiri afẹ́ bímọ àbímọ ní bíṣọ̀ mi ní mario i don't just like them for kind lóbìnrin rẹ. bọ́ọ̀ kí ló fẹ́ fẹ́ ṣe ó dáa tán báwo ló ṣe rò pé máa mọ̀ pé ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ nígbà tí mi kì í ṣàtìmọ́mọ́ rọ̀. ọ̀rẹ́ ni ìdákẹ́ náà mo ń sọ fún ẹ mo ń pè ẹ ṣàkíyèsí wọ́n tó kàn lísítì náà ni and look at what happened. ẹbí mi náà kọ ẹbí mi kọ baba ah, ah, kí lẹ ń ṣe wí. jọ kí ló tó máa house. okay don't do that. olùsọ ẹ jẹ́ kó máa bẹ ẹ jẹ́ kó jáde. olúwaníṣọlá má ṣe yẹn má ṣe yẹn tí o rí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo máa ń sọ nínú àwọn ọ̀rọ̀ mi wípé ire wà nínú ibi ibi wà nínú ire àtòrí nǹkan ṣe kan tìrọlọ́run lódùmarè olùjọ mímọ́ wà yìí ṣe pé gbogbo wàhálà tó ti ṣẹlẹ̀ lákòójọpọ̀ àgbáná àbábọ̀ gbogbo ẹ̀ náà gbogbo ohun tí wọ́n ṣe pátápátá orí ọmọ wọn náà ló wá dà ó dà lé orí ọmọ wọn wọ́n gbé lọ sí gbàrà wọ́n gbé lọ sí gbòòrò wọ́n ti rú káàkiri at the end of the day olúwa níṣọlá mo ṣe ń sọ̀rọ̀ yìí ọmọ náà ó wà nínú chọ́ọ̀chì wa báyìí. bẹ́ẹ̀ ni Hallelujah! hallelujah hallelujah Ah, pastor yes. bá ń bẹ ní sọlá pé ọmọ bínú kì í ṣẹjọ́ mi ọmọ kan oṣù tí mo bá wọn bí èmi náà ò ní lajú lè báyìí kọ́mọ òun mọ́ wà bímọ lójú ẹ̀mí mi lọ́jọ́ ń dá gbogbo ọgbọ́n tí mo dá àmọ́ ẹ bá ń bẹ pé ọmọ bínú dákun wọ. ẹ má ẹ má ṣe bẹ́ẹ̀ má dọ̀bálẹ̀ fún mi. ẹ má ṣe yẹn ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe yẹn má dọ̀bálẹ̀ fún mi. ẹ má ṣe yẹn ẹ má ṣe yẹn tí ẹ bọ bí wọn ní ọkọ ọmọ ẹni ọmọ ẹni náà ni ọmọ yín náà ni Olúwaníṣọlá so ẹ fàmúra. ṣé wàá rí o ní láti dáríjì bàbá ìyàwó ẹ o ní láti dáríjì o kí Olúwa kó lè dáríjì gbogbo wa ẹ máa rántí àdúrà Olúwa à ń gbà nínú àdúrà olúwa wípé dárí ẹ̀ṣẹ̀ mi jì mí bí mo ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ mí oh, nígbà tí àwọn èèyàn bá ṣẹ̀ wá tá a kan rí mọ́nú tá a dárí jì kí la ṣe fẹ́ kọ́ lọ́wọ́ dárí jì wá hmm. nígbà tá a ti fẹ́ ara wa sọ bẹ́ẹ̀ torí láti dárí jì. ọ̀rẹ́ you also have to forgive. No, God bless you. ẹ wo pastor. yes. gbọ́ jẹ́ wípé gbogbo tá à ń ṣe náà okòǹba náà ni nígbà mo dọ́dọ̀ yín tí mo sì ti rí gbogbo òwòsàn tẹ́ ẹ ṣe fọ́mọ mi èmi gan ti tán mo gbà fún Jésù báyìí. hallelujah méje fún Jésù. hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ṣe ẹni pé kò sí nǹkan tí olújọ mi ò lè ṣe Olúwa tún jèrè ọkàn báyìí Olúwa ti rà wọ́n padà ní orúkọ jésù jehova jésù kristi michael mímọ́ olúwa ọlọ́run olódùmarè olùdó mímọ́ Hallelujah, sir. Hallelujah. Àdúrà wa máa gbà ọ́. God bless you. A ní ká dúpẹ́ lọ́wọ́ yìí fún gbogbo orí tí Ọlọ́run ti gbára wa ní láti ṣe fún wa fún gbogbo àtìlẹyìn ní ìdùn. Pápá jùlọ bí Ọlọ́run bá ṣe wù ú láti máa dì àbádì ìṣe ìdùn. Ṣé wàá rí láti gbà tí mo ti bí ọmọ yìí? Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni Ọlọ́run ti gbà á ara oore tẹ́ ṣe fún mi lọ́lọ́run ti gbà change mind mi èyí lè jẹ́ kí n mọ oore tó wà nínú kí ọmọ sin lọ́ọ̀ tí ọkàn tí ọkàn bí ìwé yẹn ṣe lè gbé ìdílé ló ṣàlàyé tiwa nǹkan tá a ti wá wá ti pẹ́tipẹ́tipẹ́tipẹ́ wẹ́rẹ́ àdọ́dọ̀ ní báyìí lọ́lọ́run wà rẹ̀ láti ṣe fún wa kì ṣe ìrìn àjò ojú ìgbà àmì àwọn èèyàn that especially daddy mi. mo ti ẹ̀ mo ti dáàdì ẹ̀ dáadáa rẹ̀ wá yes yes olúwa ló ṣe olúwa ló ṣe orúkọ orúkọ ọmọ wa náà ni olúwa ṣe olúwa ṣe wá yọ fún mi jésù àtọ ẹ̀ dàgbà. àmín ó jáde ẹ̀lẹ́ olúwa jọ mi lójú ó tiẹ̀ ti dà now ṣe rí láyé yìí àtòrí ìkànṣepọ̀ ní ọlọ́run gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń sọ pé ibi ń bẹ nínú ire bẹ́ẹ̀ ni oore tún ń bẹ nínú ibi ṣe mọ̀ pé aáwọ̀ tó wáyé láàrin yín tó fi dàbí ẹni pé ọ̀nà pé ọlọ́run ti ṣe òun náà lógun báyìí gẹ́gẹ́ bí olúwa ṣe lo jọmílójú láti la ìwọ lágàn nípasẹ̀ gbígbé pẹ̀lú ẹ̀ pẹ̀lú prayers tẹ́ ẹjọ́ ṣe lóru lóru kọ̀ọ̀kan gbogbo tí o fi di ọlọ́mọláyé bákan náà ohun tó wáyé láàrin yín yẹn èdè àìyedè àti wàhálà tó wáyé yẹn ó ti sọ̀rọ̀ náà di olóríire báyìí ẹ̀bẹ̀ gbé báwo pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run wẹ́ẹ̀dì tiẹ̀ náà ó kù ọ̀sẹ̀ méjì báyìí mo tẹ̀lé ní kó ṣe díẹ̀ sí ni bóyá ní ọ̀la àgọ́tùlà mo fẹ́ wá rí yín láti send invitation òun lè má fẹ́ wá. ìbàdàn ti ránṣẹ́ pé wàá káwọn gba invitation. nítorí mo fẹ́ wá rí olúwa fi mí lóore olúwa ṣe wọn ayọ̀ fún mi olórúkọ púpọ̀ ọmọ jésù mo fẹ́ wá rí òun náà ṣe tí okú tó ní pẹ́ máa lọ àkó àwọn wájú yẹn fún yín. tàbá ṣe tó pẹ̀lú ìbàdàn sẹ́yìn àti ìrìn lọ sí mọ́tò tó ń kọ́ ṣẹ́ẹ̀kì ìwọ́de. ẹ jẹ́ ká gbàdúrà. Jehova. Alátíká bọ̀, alátíká dé. Ọlọ́run alágbára lórí ọ̀fẹ́, ẹ̀yin ni ọ̀fẹ́ tọ́ sí Ẹ̀dá mi máa jòyà lọ́dẹ̀ mi o, alátíká, alátíká bọ̀, alátíká dé. Orí mi máa jòyà nílé mi o, eh. ẹ̀dá mi máa jòyà lọ́dẹ̀ mi o, alátíká ẹ̀yin bímọ bímọ ẹ wá gbà ìwò kẹ̀kẹ́ kọ́gbọ́n ilé ayé kan mẹ́ nínú iṣẹ́ yìí tó ṣe déédé ìwà tí pọ̀lò nínú ìwé mímọ́ ó ṣe ń pa kúkúrú ló ń pàgégun kó bá lè dágbáyé ṣùgbọ́n nígbà kẹyìn ó padà gbà Olúwa nìkan lọ́ba. àṣekòṣoògùn àṣekòṣayé Olúwa nìkan lọ́ba alátìká ń bọ̀ alátìká dé orí mi má jòyà nílé mi o eh. ẹ̀dá mi má jòyà lọ́dẹ mi o alátìká alátìká ń bọ̀ alátìká dé orí mi má jòyà nílé mi o eh. ẹ̀dá mi má jòyà lọ́dẹ mi o alátìká. alátìká tó bá lọ jú o ɛhyɛ kofi ɔkɔ ikuru dide adakɔ ikuru yalaji azoba ti o ba ɔkɔ ɔleya ma latika sɔwɔya sɔwɔna ikuru dide asisali sababa eyi bɛ na o ka ɛni tuo ɔyà fako kuma lewa.